tó orí podcast rèé o ni mo ti ń ṣe testing lọ́wọ́ mo dẹ̀ fẹ́ wò bóyá podcast yìí máa jẹ lọ gbogbo ẹ̀ ní èèyàn tí ẹ̀ ń gbọ́ mi lórí podcast yìí mo fẹ́ kí ẹ tètè kẹ́ ẹ tara ṣàṣà kẹ́ ẹ sèèvù ẹ̀ nítorí wípé lọ́sẹ̀ẹ̀sẹ̀ lè máa máa bá èmi ọmọ yín pàdé lórí podcast channel yìí. <laughs> esse seu é